o ní Benin ẹ̀yin là ń ké sí o kéé o kéé o kéé o iye ìròyìn pàjáwìrì kan ló dé o ló dé bá Benin o ẹ gbà wá o wọ́n ní bàbá kan tó wà ń Benin tó gbé ọmọ ẹ̀ sábẹ́ bàbá náà máa ń jẹ́ Stephen Banji Akíntóyè ló gbé ọmọ ọmọ náà sábẹ́ ọmọ náà pàápàá ń ṣiṣẹ́ tí bàbá ń ṣe ní o. Eh, Sunday Ìgbòho oníjẹ tẹ́lẹ̀ àbẹ̀sí Sunday kótó Kútọ̀nù nítorí Kútọ̀nù náà ń gbé ẹ̀yìn wọn ni wọ́n ń ṣe owó owó náà iléga ni kò bófin mu kò bófin bèlè mu wọ́n ní wọ́n ṣí bank wọ́n ṣí bank náà máa ń jẹ́ ilé ìfowópamọ́ bank máa ń jẹ́ Reserve Bank for Yorùbá Nation Reserve reserve bank for yorùbá nation ẹ bá rí báǹkì yẹn níbikíbi tẹ bá wà gbogbo yín ní kótónú ń bẹ ní o ẹ bá rí báǹkì yẹn àbájáṣẹ́ náà gbé pamọ́ sí o àbí náà ní o àbí kálábí ní o níbikíbi. 我们一起饭。 tí ì gbógun à ń gbìyànjú ní ogun náà lọ kánsẹ̀ ni wọ́n wọ́n ti dà á mọ́ kéèké làmú wọ́n ti bà wọ́n jẹ́ wọ́n ti fẹ̀jẹ̀wẹ̀ náà náà ń gbé wọ áfíríkà náà gbogbo ni a sì fẹ́ àwọn yòókù dìde wọ́n fẹ́ save planet wọn wọ́n fẹ́ save planet wọn ìjà tá ń jà ni o ìjà ìfẹ́ ni o kì í ṣèjà ń pé ọmọdé ń rí àgbàlagbà fi o irọ́ ni o tí àwọn bàbá bàbá wa tó lọ tẹ́lẹ̀ tí wọ́n bá ti ta kọ́ńtínọ̀tì yẹn mọ̀ ká ní pẹ́ àwọn àwọn bàbá bá ń jí ìlà ìtí ń ta áfíríkà nìsín wọn ò ní wá jẹ nǹkan kan wọn ò ní rí nǹkan kan tà mọ́ o. dìde wọ́n kó àwọn ọmọ ogun àwọn ọmọ ogun wọ́n kó àwọn ajá náà wọ́n kó wọn tán tó ní five five ti kọ́lẹ̀ o ó ti kọ́lẹ̀ divorce náà àwọn ah, divorce ó divorce ẹni o ó ti kọ́ bàbá yẹn kọ́ pátápátá nítorí bàbá náà pápá every day ṣèyàn ẹ fẹ́ ń jàjà òmìnira ẹ fẹ́ ń jàjà gbara kódà kẹ́bí náà fẹ́ lọ ẹ ní fíìlì kankan ẹ ní fíìlì kankan àṣírí ńlá ni mò ń sọ fún yín lónìí ẹ dákun torí tọlọ́run àwọn ẹnìkan sì wà bàbá kan wà tí ó jẹ́ mástẹ̀ dúdú a máa ń pè ní tọ́wọ́ mànájì ẹ máa ń pè tọ́wọ́ mànájì ẹ pè tọ́wọ́ mànájì ìmọ̀lẹ̀ ni ẹpẹ tó wà wà lójú ìmọ́lẹ̀ yìí o yóò wà ń bẹ̀ ẹ mọ àwọn orúkọ yìí tí mo ń sọ ẹ má rí lẹ́yìn tv níbèlè dáadáadáadáadáadáa àmọ́ àwọn fi àwòrán jalandini Wumi wọn fi hàn yìí wọn fi hàn yìí o Wumi sọ nǹkan kan mo fẹ́ràn Wumi mo fẹ́ràn jalandini Wumi nítorí gbogbo àgbáyé wọ́n máa ń ní ọ̀rọ̀ ẹ̀ tán máa ń tẹ́ sílé àwọn ìbò ń bíbá yìí wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ pípọ̀ tán tẹ́ sílé ìyá tó kú tí mo sọ lọ́jọ́ o tí mo sọ lọ́jọ́ tí ń gba ń gba owó ẹ̀ kankan mi fẹ́ ẹ̀yìn ẹni ẹ̀yìn ẹ̀ná fún mi ẹ̀yìn ẹni mo gbà èmi náà rí òun náà ti kọ́ sẹ́yìn kínní nìkan gbé fún mi. ohun tí mo fẹ́ kà fún yín tó sọ Wúnmi sọ pé tí ó àti ó ṣe dáadáa lẹ́yìn ó ṣe dáadáa àti lẹ́yìn ó ṣe eré mí dúró dè ẹ́ lórí ọ̀nà mí dúró dè ẹ́ àbí kẹ́ sọ fún àwọn sẹ́kẹ́tẹ̀rì ẹ̀ ní afẹ́bá ní gbólóhùn gbólóhùn mo máa ń pè gentleman ni mo máa ń pè èèyàn gentleman ni yóò gbọ́wọ́ yín yóò bá yín jókòó yóò ní ọ̀dọ́ kí lẹ fẹ́ ẹ sì sọ fún un ní pé ẹ jí o ẹ má sùn o ẹ jí ẹ má sùn ẹ jí ẹ má sùn wọ́n ní àwọn jàgùdà kan wọ́n wọ̀ lúdé wọ́n ṣí bank bank náà máa ń jẹ́ reserve bank for Yorùbá nation reserve bank for Yorùbá nation lọ́ní bank náà máa ń jẹ́ o ẹ má gbà wọ́n láyè o ẹ dákun torí tọlọ́run ẹ má gbà wọ́n láyè nítorí ó bá lọ gba owó burúkú lọ́dọ̀ àwọn eléyẹn tó bá rí wọn tó o bá tó o bá túnà ṣe wọn síta wùwọ́ náà ó jẹ̀yà o ìyà tí àwọn eléyìí ó jẹ ìyà kan náà ni wọ́n pín fún yín ìyà kan náà nítorí wọn náà orí orí oníkà ó faṣọ bò mọ́lẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ o àwa ti ń lọ o àwa ń ṣiṣẹ́ àwa ti ń lọ sílé o planet náà tẹ̀yìn ni o ẹ má jẹ́ kán dá wúmọ́ yín lọ́wọ́ o wọ́n ti dá ọmọ wa lọ́wọ́ àwa ń túṣe fún yín ni o ẹ dìde nítorí ẹ dìde tẹ bá ní wọn níbikíbi á ní pòfẹsọ Bánjí Akíntóyè náà máa ń jẹ ní máa ń jẹ ẹ Sunday Ìgbòho ní máa ń jẹ ó wà ń Kòtónú ní ìsinmi ẹ bá rí wọn níbikíbi àwòrán ó wà níbìkan á torí tọ́lọ́run ẹ bá rí àwọn eléyìí bá ìwà wọn wọ́n ti pa àwọn ọmọ Yorùbá lọ jábúwátá ẹ̀mí sùn àwọn èèyàn kú ló fà lèmi jáde àwọn èèyàn tó kú ló fà lọ́lọ́run gbé mi jáde ní pé áà kẹ́mi náà dá sí inú ètò yìí báyìí ẹ bá rí wọn níbikíbi ẹ dákun torí tọ́lọ́run ẹ bá rí wọn níbikíbi pọfẹsẹ Bánjí Akíntóyè àmọ́ pọfẹsẹ Adédìran ẹ wò ó ṣe báwọn àwọn ti sá wọn ti sá padà lẹ́yìn wọn àmọ́ àwọn náà pàápàá àwọn náà jẹ màdáwù o nítorí wọ́n jọ wà pọ̀ tẹ́lẹ̀ ni o àmọ́ ẹ bá rí wọn wọ́n ti ń wá àwọn pọfẹsọ Bánjí Akíntóyè yìí wọ́n ń gbógun ti pọfẹsọ Adédìwọ̀n fún ìran ẹ fún àwọn òbí ẹ oníṣẹ́ díẹ̀ tó gbọ́dọ̀ ṣe ẹ ṣe o àwọn bàbá yẹn àwọn bàbá burúkú ni wọ́n o àwọn bàbá burúkú pátápátá ni wọ́n táwọn òbí ní bèlè yẹn tí wọ́n bá jẹ́ òkú fún yín àwọn bàbá yìí ò ní wá dé kán kó o wọ́n fẹ́ kó gbogbo ẹ̀ pátá ni wọ́n ti bà nàìjíríà jẹ́ o nàìjíríà ìlú àwọn grandfada wa ni wọ́n ti bà bẹ̀ jẹ́ kò jẹ́ nàìjíríà mọ́ ilẹ̀ yorùbá ta ní tẹ́lẹ̀ ni o àmọ́ ẹ padà ẹgbà lẹ́yìn ẹgbà wọn lẹ́yìn àwọn èèyàn dúdú kan náà ni wá ẹ̀gbọ́n tàbúrò kan náà ni wá àmì èèyàn dáadáa máa ń wà èèyàn burúkú máa wà nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá sílé ayé èèyàn dúdú nǹkan ó rà àwọn èèyàn dáadáa ó ti tún rà àwọn èèyàn o àwọn bàbá náà wọ́n ṣìkà wọ́n ṣìkà títí títí títí wọ́n sì ń òde ń tán ṣe ẹ jáde ẹ lọ sọ fún president talon ẹ jáde ẹ sọ fún ẹ sọ fún minister la finance ẹ sọ fún wọn ní pé nǹkan ń ṣẹ̀ ní bèlè nǹkan ń ṣẹ̀ ní bèlè mẹ́yẹn tẹ́ ẹ bá ti gbọ́ nítorí àwọn nǹkan míì wà ní áfíríkà ẹ̀yin ẹ̀yin tètè gbọ́ àwọn ẹni tó wà lẹ́yìn ìlú náà máa ń gbọ́ ẹ̀ ní tètè gbọ́ ohun tí ń ṣẹ̀ ní o asọ́kùn yín o ẹ dákun torí tọ́lọ́run ẹ dákun torí tọ́lọ́run ẹ má jẹ́ pé káwọn bàbá yìí dákó fún yín o àwọn obìnrin ẹ má jẹ́ kán dá òbò fún yín o wọ́n dá àwọn òbò yín lu ni o ẹ dákun ẹ sá fún wọn o tẹ bá bá àwọn bàbá yìí báyìí ẹ sá ilé ọlọ́pàá ilé ọlọ́pàá ni kẹ́ lọ o ẹ bá bá àwọn bàbá yìí ọlọ́pàá ibikíbi tẹ bá wà ẹ lọ ilé ọlọ́pàá nítorí kóòtù kan wà tán máa ń pè ní create àjàṣẹ́ ló wà àjàṣẹ́ ló wà àwọn ajófin àwọn minis àwọn ọ̀gá ńláńlá wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n yẹn kóòtù yẹn ló jọ́jú wọn sí soy ṣẹ̀ ní bènèbènè báyìí àmọ́ ẹ má ẹ má lù wọ́n gbogbo ẹ má pa wọ́n nìsín ìjọba nítorí olófin ẹ lọ ní ọlọ́pàá ilé ọlọ́pàá ni kẹ lọ ẹ bá rí wọn ẹ lọ ní ọlọ́pàá kẹ lọ sọ pé bàbá bàbá bàbá Bánjí Akíntóyè ibi báyìí ní gbé ibi báyìí ní gbé ní pé ohun tá ṣe ní o wọ́n ti bà ọ̀dọ́ Nàìjíríà jẹ́ wọ́n ti bá ọ̀dọ́ nàìjíríà jẹ́ o wọ́n ti bá ọ̀dọ́ gbogbo àgbáyé jẹ́ bí wọ́n ti wá kòtònú lọ́bàkàn kòtònú wọ́n á lọ tó